là oyin ayé yóò máa ládùn láṣẹ Èdùmàrè orúkọ tèmi ni Àjàyí Ọlájùmọ̀kẹ́ good morning and welcome to Jollylee's Films Extra lórí ètò tèmi máa ṣàṣàrò nípa ìkan nínú àwọn movies tó wà lórí ìkànnì YouTube wa tá a pàkólé ẹ̀ ní àṣálẹ́ kí ni àṣálẹ́ tá a bá sọ̀rọ̀ nípa àṣálẹ́ kí ló túmọ̀ sí Yorùbá bọ̀ wọ́n ní ìgbà mẹ́ta nígbà ìdáláyé ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán àti ìgbà alẹ́ ìgbà àṣálẹ́ jẹ́ ìgbà tó jẹ́ pé èèyàn máa ń kórè nǹkan téèyàn ti fi ọjọ́ àárọ̀ tàbí ọ̀sán téèyàn fi ṣe ní dáadáa àbí ní burúkú tó bá dọjú alẹ́ èèyàn máa ń kó ẹ̀san ìwà ènìyàn ẹ wo múfì àṣálẹ́ ìkan kì í sínú ẹ̀ ìkan pọ̀ síbẹ̀ ó dẹ̀ ní ọgbọ́n àti oríṣiríṣi ẹ̀kọ́ láti kọ́ àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin iṣẹ́ tó wà nínú ìgbéyàwó abáwọn tó ṣì wà lọ́nà tó ṣì ń bára wọn bọ̀ ọgbọ́n wà ń bẹ fún wọn láti kọ́ jẹ́ ká ronú àṣálẹ́ lọ káwo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ní ṣókí. ẹ̀kọ́ kan lọ. ẹ wo mi lè san five hundred lọ. ẹ má bínú máa ṣé ẹyọ kọ̀ọ̀kan. Ah, ìkọ̀ọ̀kan kẹ̀ gbogbo ẹ̀ ni. Ha gbogbo aṣọ yìí. ìyá burú ẹjọ́ torí ọlọ́run ó fọlọ́run bẹ̀ yín ọ̀rọ̀ yìí ò ní dojúrú ẹ ní rírun tèmi o ẹ bá mi ṣe ní one thousand five hundred naira five hundred naira ti kéré ju owó géńdé ọlọ́run méjì five hundred naira ò lè ràn wá five hundred naira kí ni mo fẹ́ fi ṣe láti ọ̀sán àná àti ìjẹun kankan. ẹ wo ọrọ̀ ajílẹ̀ mi náà ń ṣe ìṣekú bí akómọjọ́ dájú Màá fún yín ní one thousand. Mo ti gbọ́, àmọ́ mo fẹ́ bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ mà, ẹ bá mi fi hundred naira sí ẹwu ẹwu géńdé ọlọ́run méjì pẹ̀lú mi. Ajé mẹ́ta látọ̀sán àná àti ìjẹ kankan. Bàbá wọn ti kú. Ṣiṣẹ́ mẹkáníìkì àárín kankan ẹ ṣàánú mi eléyìí lọ sùn. Ebi ò ní pààyè ẹ ṣàánú mi. Ẹ wò mọ́ mi wá, hundred naira tẹ́yìn sọ wẹ́rẹ́ yìí, ó nìkan ṣe pẹ̀lú ọjà mi n bá jọ ń bẹ̀ ó ní bó ṣe jẹ́ àmọ́ ṣá gẹ́gẹ́ bí ẹ ṣe sọ̀rọ̀ ojú ló rojú ṣàánú màá bá yín four hundred naira. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ ṣe mo rò pé ẹ ṣe o. one thousand one hundred naira. ṣiṣẹ́ kí n máa lọ. Ah, ẹ má lọ ẹ má lọ. Ah, kí ló lè fà á kí ló lè ṣẹlẹ̀ tó máa mú abiyamọ kó ta gbogbo nǹkan ìní ẹ̀ torí ọmọ láti jẹ́ kí ọmọ náà kó jẹ́ èèyàn kó lámìlaka láwùjọ ó ta ilé ó ta ọ̀nà láti jẹ́ kí ọmọ ẹ̀ kó jẹ́ torí ọjọ́ ọ̀la hmm, ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ń dà fà tí kò sódì ìrànlọ́wọ́ àbọ̀lùbádámọ̀ràn lọ́la Elédùmarè ìrànlọ́wọ́ máa dìde fún yín o kí ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ìyá yìí bó ṣe jà tó tó tagbo ẹ̀ torí ọmọ ìjọ jèrè ọmọ ìjọ ó jẹun ọmọ ẹ jẹ́ ká máa wò ẹ lọ́wọ́ àṣálẹ́ kẹ́ lè tó ṣẹlẹ̀ ẹ wò abiyamọ ayé tẹ́ ẹ̀ wò mí lẹ́ni àdúrà mi ni pé á jẹun ọmọ nígbà tó bá dẹ̀ kú díẹ̀ kí iṣẹ́ ọmọ jiná fún wa kò ní bá wa nínú sàárè láṣẹ Èdùmàrè àmín ẹ jẹ́ ká ti lọ sí abala míì nínú àṣálẹ́ ká tó mọ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ẹ jẹ́ ká lọ wò. do you think you're talking? I am tired of what you think you're talking about. You are not my father and you are not my husband and then you are controlling me. Do you know who you're talking to? Who are you? King. King? Ọbalú ayé àbí Ọbalùfẹ́? Oh. So now you think you have that temerity to talk back at me. Do you know who you're talking to? It's me, King. You will listen to me or... Oh! oh what? Oh what? Oh, ní fún mi lóúnjẹ mọ́, torí pé o ló bí mi. O máa gba ẹ̀mí mi, torí pé o ló dá mi. Àwọn ọmọ àti mi mọ́lẹ̀, torí pé o fi mi jẹ ẹ̀rú lákàtà ẹ̀. Tell me what can you do? Kí ló máa ṣe fún mi? What really is your problem? You are my problem. Look, I'm doing all this because of you. That's not Where do you think you're going? Inside my father's house. Huh. Now I see. Do you know who you are dealing with? You can now speak back at me. Are you stupid or something? You are mad! You are crazy! Yes, King, you are mad and crazy. Take for off Me or Shemo, I am done with you and I'm done for good. Kiyode, go and marry somebody else that you can manipulate. I am so done with you. Why? Please take me out of here. Uh, uh, madam, eh, ọkàn come to yọnu o again. Then get the taxi! Excuse me! Enough is enough! Hmm. ń bọ̀, I'm ń bọ̀, àwọn ládẹ́ẹ̀dẹ̀. Kí ló fagbọ́n mi sí omi láàrin àfẹ́sọ́nà méjì tó ti nífẹ̀ẹ́ ara wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n lójijì ọ̀rọ̀ fẹ́ wọn ó di nǹkan míì ó di gbàsgbòs ariwo ṣẹlẹ̀ yánpọ̀ yán ní fẹ́ sílẹ̀ bọ́kùnrin ṣe sọ pé bí mo ṣe fẹ́ lélẹ̀ obìnrin ní pé kàn tí mo fẹ́ lélẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fà á kí ló gbẹ̀yìn wọn gan ẹ lọ wo àṣálẹ́ kẹlẹ́ mọ̀ nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀yin ènìyàn mi ẹ wo nǹkan kí síbẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ láti lọ wo àṣálẹ́ kẹmọ̀kọ́ tá à ń nípa ẹ jẹ́ kí n tún já yín sí kí n tún fún yín ní díẹ̀ kí n tún fún yín ní kékeré jẹ́ ká lọ nǹkan tó ṣẹlẹ̀ nínú àṣálẹ́. Oh my, my goodness. Oh! Sorry, what? Gerele Mekita. Oyeneku. Please, please, anything you want, I'll give it to you. Please, anything you want. Boy, Now your party be this, so so make your rock and wear. Oh. ó àwọn abẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe patí ń bì o. now gbórí ẹ sókè or I bury this bullet in your brain. wait hmm? wait wait first I sign something come on hey wey you ọmọ ọmọ who sabi na you go know say hey calm down no dey shake this na better money iji ego wey you ashi. yiba mi. continue with your party. níbo la já sí báwo la ṣe débí kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yìí ti wá rújú báyìí ó sọ sí ni lẹ́nu ó tún bu iyọ̀ sí. ìsọ̀rẹ̀ kò ṣeé pọ́nlá bẹ́ẹ̀ ni ìyọ̀rẹ́ kò ṣeé tú dànù báwo ló ṣe ṣẹlẹ̀ níbo la já sí ta ló ń pààyàn ta ló fẹ́ pa ta lẹ̀gbọ́n ta ló ríra wọn ẹ lọ wo àṣálẹ́ kẹmọ nǹkan tí mò ń sọ ǹjẹ́ ó tiẹ̀ para wọn gan báwọn náà ṣe pàdé níbo ló ti ṣẹlẹ̀ àwọn ló ń para wọn àwọn náà ríra wọn àwọn olókẹgbẹ́kẹgbẹ́ yorùbá bọ̀ wọ́n ní ẹgbẹ́ búburú ó ń ba ìwà rere jẹ́ ẹ lọ wo àṣálẹ́ kẹmọ̀kan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ kó lè yé yín kẹ̀dẹ̀ lè kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nípa ẹ̀ àṣálẹ́ apá kìíní òní ẹ̀ ń fẹ́ kẹ́ ẹ lọ wò kẹ́ lè kọ́ ẹ̀kọ́ èyí tó máa ràn yín lọ́wọ́ nínú ìgbé ayé yín bóyá òbí ni o àbí ọ̀dọ́ tó ṣì wà lọ́nà tó fẹ́ ṣègbéyàwó abẹ́tẹ̀ ti gbéyàwó gan ẹ̀kọ́ wà fún yín láti kọ́ nínú àṣálẹ́ káwọ́ tó kúrò ó ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín and I want you to drop the answer answers in the comment section ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin ìjí ò lè gbà kẹ́hìn òbí rẹ kó fẹ́yàwó fún ẹbí ìwọ náà gẹ́gẹ́ bí obìnrin ìjí ò lè gbà kẹ́hìn òbí rẹ kó fẹ́yàwó fún ẹ. you as a man can you allow your parents to get a wife for you likewise you as a female as a lady can you allow your parents to get your husband for you drop your answers in the comment section kí n tó lọ lẹ́nìí ó ní àmọ̀ràn kan tí mo ní fún yín àtọmọdé àtàgbà jẹ́ ọmọ tó láàánú òbí ẹ jẹ́ ká máa ran òbí wa lọ́wọ́ ó lè má jẹ́ nípa ọ̀nà ńlá ṣùgbọ́n ọ̀nà díẹ̀ díẹ̀ díẹ̀ táwa lè bá wọn tá lè gbà láti bá wọn ru ẹrù ká fi mú gbogbo kó ràn wọ́n lọ́rùn ẹ jẹ́ ká máa ṣe torí èní torí ọ̀la ni ọmọ lè tọ́jú àwa náà ẹ̀yin ọkùnrin wọ́n ní sùúrù la fi ń ṣọkọ obìnrin kí wọ́n bá kọ́ máa fi sùúrù bá àwọn ìyàwó wa gbé gbogbo nǹkan kọ́ ni gìràgìrà gbà o lóòótọ́ ẹ̀yin lọkùnrin ẹ̀yin ni ọba nínú ilé ṣùgbọ́n obìnrin ohun ẹlẹgẹ́ ni wá ẹ máa fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ máa fi ọ̀rọ̀ tútù ẹ̀mí sùúrù ẹ máa bá wa lò èyí ló máa jẹ́ kí ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ kó wà nínú ìdílé ẹ̀yin obìnrin jẹ́ ká máa ṣe sùúrù ọkọlọ lórí aya o jẹ́ ká máa fi ìrẹ̀lẹ̀ ká fi bá ọkọ wa gbé kó tó bá lóhùn òfẹ́ òfẹ́ ni yorùbá bọ̀ wọ́n ní ọbẹ̀ tí baálé ilé ò kì í jẹ ìyàwó ilé ò gbọdọ̀ sí ó lẹ ti gbọ́ yẹn nǹkan tọ́kọ bá ti fẹ́ nǹkan bá wọn fẹ́ nǹkan tó bá ti fẹ́ ká gbà pé wọn ò fẹ́ nìyẹn lílo máa mú kí ìfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àti ìdàgbàsókè kó wà nínú ilé kò lọ lórí ètò tèmi don't forget to follow us on all our social media platforms òun lẹ̀ ń rí lójú ìwòran yín yẹn tọ́ kò ní jù báyìí lọ lórí ètò tèmi orúkọ mi ni Àjàyí Ọlájùmọ̀kẹ́ a tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.